express lẹ́tọ̀ ètò ní miliki express ayọ̀ ló bá dé lọ́dọ̀ tèmi ẹ̀yin tẹ́ ń wò mí kọ́ wọ́n lérò pé ayọ̀ ló tèmi kódà mo tètè ń wo ayọ̀ nu lẹ́yìn ẹ̀ mo fi tayọ̀tayọ̀ kí gbogbo ojú tó ń wò mí pátápátá àmọ́ mo gbọ́dọ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ aláwòrán àbí ọba àwa elédùà tó tún jẹ́ kárí àyájọ́ ọjọ́ òní gbogbo ojú tó ń wò mí pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àti lálejò mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín miliki express ìgbàkúgbà tẹ́ bá dẹ̀ ti rí mi tí mo yọ sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ mọ̀ pé orúkọ mi ò yí padà èmi náà ni Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògúnkọ̀yà èmi náà ń pè ní méjì sọyìn ọmọ ògbébìnrin tàfowóra ábídí ábídí gbé ní obìnrin ògbé ní ọmọ balógun dòdò ń dáwà ọmọ káwo ẹ̀ kábíyèsí ọmọ ìjẹ̀bú tó ṣàfrapá tó ṣàfrapá tó ṣànàmà ọ̀kan làwọn Miliki Express ẹ̀ bẹ́ẹ̀ ni òun nìkan òun ni adé orí gbogbo àwọn olórí Miliki Express ṣé ká mú láti Bímbọ́ Badmus yẹn madiva àbí Tóyìn Abdul ni àbí olórí ni àbí Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ́ olóhùn fetifeti ẹ̀ mo tún wá ba lórí ohun gbogbo náà mo tún ba lórí Tóyìn Ọ̀kì ẹ̀yà gbogbo ohun gangan nìyálé gbogbo wọn ẹ mo ba lórí gbogbo wọn ẹ dẹ̀ mọ̀ pé ẹ mo mọ̀ pé Tóyìn Ọ̀kì ti kọ́kọ́ fún ẹ ní ọjọ́ ajé èyí tó dẹ̀ tẹ̀lé náà wọ́n ti ti Bímbọ́ Badmus àti Tóyìn Abdul ẹ̀ àwọn náà ti ṣe tiwọn èmi tí mo dẹ̀ wá jẹ́ adé orí yẹn kí n wá wà láàrin kẹ́yìn náà wá gbọ́ láti ẹnu tọ̀dọ̀ tèmi ìgbàkúgbà tí màá dẹ̀ ti yọ gbogbo ọ̀rọ̀ tèmi kí ló dá lé lórí ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ìrìn àjò ìfẹ́ ẹ̀ bó ṣe ń lọ láàrin èmi àti wọn náà ẹ̀ bó ṣe ń lọ láàrin ti ayé màá wá ní àǹfààní láti máa bá yín sọ̀rọ̀ lórí àkórí kan àbí méjì àti máa ní ìpele kan tí màá tún já yín sí bó ṣe ń lọ lágbo ti àwọn gbajúmọ̀ olóṣèré ni o adẹ́rìnpòṣónú ni o àbólórin o àwòṣà jẹ́ gbajúmọ̀ bó bá ṣe ń lọ láàrin àjò ìfẹ́ wọn bóyá ayọ̀ àbíjà ni má tún wá tún fún yín èyí tó tún tẹ̀lé má tún ní àǹfààní láti jẹ́ kẹ́ mọ àwọn ìbùkún wà tẹ́ pé ẹ̀ fojú sí nínú àwọn ìrìn àjò ìrìn àjò tó lọ lọ́dún yìí ẹ jẹ́ pé a máa fojú sí pé lọ́dún tó ń bọ̀ àwọn ìgbéyàwó tá à ń retí láti ọwọ́ àwọn ẹni báyìí relé èyí tó dẹ̀ kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ máa ní àǹfààní láti yànnàná láti gbà yín lọ́rọ̀ ìyànjú kékeré kan lórí àkòrí tí bá sọ̀rọ̀ lé lórí ẹ àmọ́ ṣùgbọ́n ká tó kọlu àgbàmì ètò ẹ ọ̀rọ̀ kékeré kan mo kàn fẹ́ sọ fún yín ní ṣókí ẹ gbọ́n ni wọ́n ní pé béèyàn ṣoríire wọ́n á sọ̀rọ̀ ẹ̀ béèyàn ṣoríire wọ́n á sọ̀rọ̀ ẹ̀ èèyàn ṣe kúkú ṣoríire kọ́ kúkú sọ̀rọ̀ ẹ̀ ẹ bó rógolò wọ́n á sọ̀rọ̀ ẹ̀ bó rógolò wọ́n á sọ̀rọ̀ ẹ̀ ó ṣe kúkú rógolò kọ́ sọ̀rọ̀ ẹ̀ bó lówó wọ́n á sọ̀rọ̀ ẹ̀ bó lówó wá sọ̀rọ̀ ẹ ẹ ò ṣe kúkú lówó kọ́ sọ̀rọ̀ ẹ bó láṣeyọrí wá sọ̀rọ̀ ẹ bó láṣeyọrí wá sọ̀rọ̀ ẹ kúkú láṣeyọrí kọ́ sọ̀rọ̀ ẹ kò sí bó ṣe lè mọ̀ ọ́ ṣe tó àwọn èèyàn á sọ̀rọ̀ ẹ ẹ má wàá kọ bí ara sí ìwọ tó dẹ̀ mọ̀ pé òun ṣe búburú máa ṣe lọ wọ́n á sọ̀rọ̀ ẹ náà wàá dẹ̀ rérè búburú tó ń ṣe ìwọ tó dẹ̀ ṣe dáadáa náà máa ṣe lọ wọ́n á sọ̀rọ̀ ẹ ẹ ṣẹ̀dẹ̀ wá rí àwọn kan wà tó yẹ pé bó ṣe ń ṣe dáadáa àwọn èèyàn sì ń sọ̀rọ̀ lẹ́yìn sọ̀rọ̀ wọn láì dá lẹ́yìn ṣùgbọ́n dáadáa tó ń ṣe yẹn á máa jà fún ẹ níbikíbi ohun tí o bá ń ṣe kọ́ ṣe èyí tó lè ṣe ṣé èyí tó lè ṣe bàbá wa chief doctor Ebenezer Obey ti sọ wọ́n ní pé kò sọ́gbọ́n tó lè dá kò sí wa tó lè wu kò sọ́nà tó lè mọ̀ tó lè fi táyé lọ́rùn o ẹ̀wọ̀n dẹ̀ ni pé ilé ayé fúngbà díẹ̀ ni o ọmọ aráyé ẹ ṣeré o bẹ́ẹ̀ ni nǹkan tó bá mọ̀ ṣe tẹ́ra mọ́ ẹ lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ilé ìtawọ́ fẹ́ kọ́ lu agbami ètò ó ní mo la kọ́ fẹ́ fi ṣíṣẹ̀ ńlẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ lọ gbọ́ sótán ta ló múlẹ̀ ẹ̀ Zlatan ìbílẹ̀ ló ṣe wá pé àǹtí Tiwa Savage ẹ jọ ẹ bá mi fohùn fetefete yín sí ẹ jẹ́ lọ gbọ́ sótán láti ẹnu Zlatan ìbílẹ̀ featuring Tiwa Savage orí abala miliki express ibi tá a ti miliki ó ní àṣìwà ẹ ṣìwà pẹ̀lú atọ́kùn yẹn bẹ́ẹ̀ ni ayọ̀dèjì mo ṣe wà ń bì fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń wọlé àti ìlọjìnà kódà àṣẹkọlù agbami ètò ní báyìí àkòrí wo mo á mú wá fún yín tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí lẹ́ni òun náà ni ṣé ó dáa láàrin àwọn olólùfẹ́ kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ nǹkan tó ń lọ láàrin ìrìn àjò ìfẹ́ yín kẹ́ ẹ máa bá àwọn ọ̀rẹ́ yín sọ yálà ọkùnrin ní ẹ o ó wá ń bọ̀ rẹ ọkùnrin sọ gbogbo ohun tó ń lọ láàrin ìbáṣepọ̀ ìfẹ́ ìrìn àjò ìfẹ́ àbínú ìgbéyàwó ẹ bóyá obìnrin náà ní ẹ náà ìwọ náà ṣe bákan náà ṣé ó dáa a ti gbé yẹ̀wò lọ́tùn lósì oríṣiríṣi nǹkan máa ń fà ìgbà tí mo wo àwọn tó lè ṣokùnfà kí èèyàn máa bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ lórí ohun tó ń lọ ní ìrìn àjò ìfẹ́ wọn àwọn kan wà wọn ò tí ì ní ìmọ̀ wọn ò tí ì ní ìmọ̀ tó tó bó ṣe bó ṣe ń ṣe nínú ìbáṣepọ̀ ìfẹ́ bó ṣe ń ṣe nínú ìgbéyàwó àwọn kan ò tí ì ní òye òun ló máa ń fà á táwọn kan máa fi ń sọ síta fún àwọn ọ̀rẹ́ wọn ṣùgbọ́n ibi tí wọ́n ti wá ń ṣì gbé tó ti ń ṣì gbé síra wọn ni pé wọ́n wá ń wo ọ̀rẹ́ tó yẹ kó sọ fún ìyẹn gangan ló yẹ kọ́kọ́rọ́ fi síwájú kò sóhun tó burú bẹ̀ téèyàn bá bá ọ̀rẹ́ ẹ̀ sọ pé à ohun báyìí ló ń lọ nínú ìbáṣepọ̀ ìfẹ́ mi ṣùgbọ́n kò ń ṣe gbogbo ohun ni èèyàn sọ síta kò ń ṣe gbogbo ohun tí àwọn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátápátá lèèyàn máa máa mẹ́nuba irú àwọn kí ni àwọn obìnrin kan wà àwọn irú àṣà táwọn ní wọ́n tún máa máa sọ débi pé tí ọkọ wọn bá ń bá wọn ní àjọṣepọ̀ ẹ bó ṣe máa ń gbò wọ́n sókè tó máa ń gbò wọ́n wálẹ̀ gbò wọ́n sọ̀tún fi wọ́n bí aṣọ òfì àwọn obìnrin kan dẹ̀ wà tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ń sọ fún wọn kódà wọ́n ti ń rò lọ́kàn bí ìgbà pé ọkọ wọn yẹn ọkọ yẹn gangan gangan gangan ó ti wà lórí wọn tí kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wà lọ́dọ̀ àwọn ọkùnrin kan náà bẹ́ẹ̀ tó jẹ́ pé báwọn náà ṣe máa sọ nìyẹn pé bó ṣe mo ṣe ń fún báyìí lòun náà dá mi lóhùn báyìí bẹ́ẹ̀ ọkùnrin yẹn náà ń rò pé pé tó lè máa ṣe báyìí pé tóun náà bá kọlù póun náà tẹ̀ fẹ́ tọ̀hún náà fẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ àbí kó jẹ́ ọ̀rọ̀ lórí owó ni tí wàá máa sọ pé ha wo ìjẹta ọkọ mi fún mi ní hundred thousand ọkọ mi pé kí n fi ra aṣọ ìgbà tó tún di àná ó tún fún mi twenty thousand pé kí n kàn lọ fi ṣe makeup gbogbo ẹ̀ kò yẹ kí èèyàn mẹ́nu dé àwọn àwọn ohun bẹ́ẹ̀ yẹn wọ́n ti dohun bí àṣírí kò sóhun tó bá burú bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé bóyá ọ̀rọ̀ bí èdè àìyedè wáyé láàrin wọn àti olólùfẹ́ ẹ̀ o kò wá fi lu ọ̀rẹ́ ẹ̀ wò pé à ó tẹ̀lé má ní pé ìwọ ni o lè ní pé à nǹkan kan máa ṣẹlẹ̀ sí ẹnìkan o mo dẹ̀ fẹ́ kó gbà mí mọ̀ràn ó lè máa ronú ẹ̀ pé ìwọ ni ṣùgbọ́n o ṣàṣẹ̀ ti gbìyànjú níwọ̀nba ọgbọ́n tiẹ̀ o ti gbé kalẹ̀ ní ọ̀nà míì torí ó déwájú oúnjẹ ẹjọ́ gbogbo ọ̀rọ̀ tí ẹ bá ní àǹfààní àti sọ ẹ mẹ́nu bà lé mi tí ọ̀rọ̀ bí ìjà ìjà lè wáyé láàrin yẹn ẹ̀yin ọ̀rẹ́ yẹn tó bá dẹ̀ yẹ wáyé báyìí gbogbo ohun tí ẹ ti jọ sọ àwọn kan ní àṣà kìíní yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí máa fọ́ká wọ́n á bẹ̀rẹ̀ sí máa sọ gbogbo wọn àṣírí tó ti tọ́jú sí lọ́wọ́ gbogbo ẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí máa fọ́ síta tó yẹ pé ojú ojú ojú àwọn máa ti olúwa ojú onítọ̀ngàn nígbà kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ó dẹ mo sọ lápá kan lápá kan ó dáa lápá kejì kò dáa kò sí ohun tó burú mẹ́ tí èèyàn bá ń sọ ohun tó bá ń lọ nínú ìrìnàjò ìfẹ́ tó bá jẹ́ pé lórí kó lè dá bóyá nǹkan kan bí èdè àìyedè wà kò yé ẹ ò mọ ibi tó máa gbà ẹ̀hẹ́n òun ló lè mọ́rọ̀ yẹn wá pé ó yá gbà mí nímọ̀ràn ṣùgbọ́n bí gbogbo ẹ̀ ṣe ń rí àti bó ṣe bó ṣe ń gbowó àti bí ẹ ṣe ń ṣe nulẹ̀ àti bí ẹ ṣe ń dáná àti bí ẹ ṣe ń jẹun kò yẹ kí ó kọ́rọ̀ máa dé gbogbo bẹ̀yẹn ó yẹ kó níbi tí ó mọ èèyàn kò yẹ kó máa kò yẹ kọ́rẹ́ ẹ̀ máa rí gbogbo inú ẹ̀ tán ẹ̀ nítorí iṣẹ́ rí ara lámọ̀ a ò mọnú àmọ́ àmọ́ ẹni tó fẹ́ wá ká ní a ní àǹfààní láti rí bí ọkàn ẹni tí ó ẹni tí à ń pè lọ́rẹ̀ẹ́ wa bó ṣe rí àwa kan wà tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ ta máa ní láì àwọn kan ti wà àwọ̀ tẹ̀ nínú ọ̀rẹ́ rárá táwọn kan bá dẹ̀ máa ní ó lè má ju ẹyọ̀kan ẹyọ̀kan yẹn gan ó lè jẹ́ pé ìyá wọn ni bóyá ìyá àti bàbá ni ẹ jọ ẹ jẹ́ kó níbi tí ọ̀rọ̀ yín máa mọ ẹ jẹ́ kó níbi tó máa mọ ẹ tó bá dẹ̀ jẹ́ pé ẹ ìmọ̀ràn ẹ jẹ́ kó rí pé ẹ rí pé ẹni yẹn ó jù yín lọ dáadáa kódà ẹni yẹn ní ìmọ̀ nípa nǹkan tẹ fẹ́ béèrè ńpa kò dẹ̀ pa dandan kó jọ̀rẹ́ nìkan lẹ ti lè béèrè lẹ ti lè béèrè àmọ̀ràn àwọn àgbàlagbà kan wà tó jẹ́ pé ẹ wọ́n ti ní àwọn ìrírí ayé kan tẹ́ bá súnmọ́ wọn wọ́n ní ọ̀rọ̀ ìmọ̀ràn tó lè gbà yín lórí ẹ̀ ẹ̀yin pé wá lọ ń bá ọ̀rẹ́ ẹ̀ ń béèrè pé báwo ni báwo ni kí n ṣe ṣe o tọ́ mi sọ́nà o gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ pé bí ilé ẹ̀ ṣe ń tòrò inú wọn ò dùn sí bí o ṣe bínú ẹ̀ ṣe ń dùn nínú ìrìnàjò ìfẹ́ wọn nínú ìrìnàjò ìfẹ́ tiẹ̀ inú wọn ò dùn sí ọ̀nà bó ṣe máa bàjẹ́ ló wá tó bá dẹ̀ ti tó bá dẹ̀ ti lọ gbélé wọn lọ́wọ́ pé ó ya ìjọ ìtọ́ mi sọ́nà bó ṣe máa tiẹ̀ títí títí tó máa fi kó sí kòtò tí ìrìn àjò ìfẹ́ yẹn máa fi dàrú gbogbo ẹ̀ máa bàjẹ́ ẹ̀hẹ̀n àwọn aṣọ ẹ̀ di dà bí mo ṣe dà tó bá máa ó fẹ́ bọ́ rẹ̀ sọ̀rọ̀ tètè ya forí rò kó farabalẹ̀ rò pé hmm, ṣé ọ̀rọ̀ yìí ohun tí mo lè sọ síta ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ohun tí mo ní àǹfààní láti sọ lórí àkórí yẹn nìyẹn pé ṣó da nǹkan tó ń lọ láàárín àwọn olólùfẹ́ kí wọ́n máa fi lọ ọ̀rẹ́ wọn Eh, nǹkan tí mo ní àǹfààní àti sọ lẹ́yìn gbàtẹ́ tí wàá gbọ́ yẹn ẹ jẹ́ ká lọ gbọ́ ọ̀dọ́ láti ẹnu Sound Sultan featuring Tenny Makanaki pẹ̀lú Mr Real ẹ̀ẹ́n eh, bẹ́ẹ̀ ni wọ́n táìtò ilé wọ́n pè ní ọ̀dọ́ ẹ̀ẹ́n eh, bẹ́ẹ̀ ni ọ̀dọ́ lèmi náà ẹ jẹ́ kémi náà lọ gbé bọ́ọ̀dì mi sí èyí tí wọ́n sọ ọ̀dọ́ láti ẹnu Sound Sultan Tenny àti Mr Real lórí Miliki Express òun náà ni apala ìtòkásẹ̀ ìtòlẹ̀ òun náà ni akọlù báyìí ẹ mọ̀ pé mo ti ní àǹfààní láti sọ̀rọ̀ lórí àkòrí kan mo fún yín ní celebrity gist apá kìíní mo fún yín ní apá kejì mo dẹ̀ tún ní àǹfààní láti bá yín sọ̀rọ̀ lórí àwọn gbajúmọ̀ tí à ń retí ìgbéyàwó wọn ní ọdún 2020 ẹ lórí apala ìtòkásẹ̀ ńlẹ̀ máa ní àǹfààní láti fún yín ní ọ̀rọ̀ ìmọ̀ràn kan ẹ tó tan mọ́ àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n kí n tó mẹ́nu bà ẹ mọ̀ pé òjò kan rọ̀ lẹ́nujọ́ mẹ́ta ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá tó sì sì bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ó bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nítorí kò ń ṣe èkó nìkan ló ti rọ̀ ó rọ̀ kákàkiri gbogbo ẹ tí kíni wá bà ẹ ànírú ìjàmbá yìí mọ́ o ẹ ibikíbi tó bá ti bà yẹn àwọn nítorí oríṣiríṣi kódà ó pa àwọn kan àwọn kan dẹ̀ wà tó dẹ̀ pé kò dọ́dọ̀ tí wọn ó wọlé pa àwọn kan àwọn kan wà ilé wọn wó omi tún gbé àwọn kan lọ lọ́tún lọ́sí akọ̀ ń gbọ́ ròyìn ṣùgbọ́n ẹnikẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ní àǹfààní àti ń wò mí tẹ́ láti máa wò mí báyìí tó jẹ́ pé ó bá ní ibì kan tí ò da ẹ wọnú ànírú ẹ̀ mọ́ irú ìjàmbá báyìí kò tún ní kàn wá mọ́ ìbànújẹ́ ó kéré tóbi kò ní mọ ẹnu ọ̀nà ìkọ̀kan nù wa à ń fi àsìkò yìí pé a ò ní rú ẹ̀ mọ́ lẹ́ẹ̀kan sí. ẹni báyìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí mo fẹ́ fún yín ní ọ̀rọ̀ yanjú. kí ni mo rẹ̀ sọ̀rọ̀ lé lórí mo sọ̀rọ̀ mo ní pé láàrin àwọn olólùfẹ́ ṣó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ wọn kọ́ máa bá àwọn ọ̀rẹ́ wọn sọ nǹkan ọ̀rọ̀ tó ń lọ láàrin ìrìn àjò ìfẹ́ wọn ṣó yẹ kọ́ máa bá àwọn ọ̀rẹ́ wọn sọ ohun tí mo wá fẹ́ mẹ́nubà náà ni pé lákọ̀ọ́kọ́ náà àwọn tí ó yẹ kí wọ́n máa múlò gẹ́gẹ́ bí bóyá lọ́dọ̀ ọkùnrin ni o àbí lọ́dọ̀ obìnrin pé o gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu o gbọ́dọ̀ ní o gbọ́dọ̀ mọ bó ṣe bó ṣe ń kó ẹnu ẹ kó ẹnu ẹ ní ìjánu kò ń ṣe gbogbo ọ̀rọ̀ là ń sọ ìwọ gan fúnra rẹ kó tó mẹ́nubà kó tó sọ kọ́kọ́ wò ohun tí mo fẹ́ sọ ìṣó tọ́kì sọ síta ṣé kò ń ṣe pé mo fẹ́ gbé ara mi síta mo fẹ́ tẹ́ra mi sáyé àbí mo fẹ́ ṣe àfihàn ara mi mo fẹ́ tú àṣírí ara mi síta ṣé kò ń ṣe bẹ́ẹ̀ ní ìkóra ẹni ní ìjánu ètò rẹ̀ ṣe ìkejì mọ bí wọ́n ṣe ń fi àṣírí máa ọ̀rọ̀ àṣírí mọ bí wọ́n ṣe ń fi pamọ́ àwọn kan wà ọ̀hún mọ bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ àṣírí pamọ́ ọkọ ẹ fẹ́ dá ẹ lókòwò ó fẹ́ dá ẹ lókòwò five million ṣùgbọ́n nítorí ayé ayé ká pariwo ká ṣàfihàn lọ́tún ká ṣàfihàn lọ́sì kíákíá wọ́n ti pé ah Bọ́lá gist wà níbo ló wà wo màá wá báyìí níbi tó bá wà kódà tí ò bá sí níbi tó wà gan ó lè sọ pé ó yá kó gbé taxi pé wàá san owó wàá san owó taxi ẹ̀ torí pé o fẹ́ já sí pé ọkọ ẹ̀ fẹ́ dá ilókòwò five million àwọn kan dẹ̀ wà tó bá pé ó fẹ́ dá ilókòwò ten million náà ìbò ṣe máa ṣe náà yẹn kó ń ṣe gbogbo ọ̀rọ̀ òun ni à ń sọ síta gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ síta àwọn kan tún bàjẹ́ dé àwọn ọkùnrin náà kan náà wà tó yẹ pé gbogbo ohun tí wọ́n bá ṣe báyìí wọ́n á máa tú síta ni àpò funfun pẹ̀lú ọ̀rẹ́ wọn gbogbo bó ṣe ń lọ láàrin ìyàwó wọn ẹ kí ìyàwó jọ̀lẹ̀ lórí ibùsùn àti máa ìyàwó mi ó yọ̀lẹ̀ gan lórí ibùsùn tó jẹ́ pé wọ́n á tún àwọn kan wà tó yẹ pé style style wọ́n tún máa fi sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ́ a gbọ́dọ̀ ọ̀rọ̀ bí àṣírí kí ọmọ bọ́ ṣe ń tọ́jú ẹ̀ kó dẹ̀ tún ní ìkóra ẹni ní ìjánu kò ń ṣe gbogbo ọ̀rọ̀ òun ni à ń sọ síta eléyìí ni ó ní nǹkan tí mo ní àǹfààní láti sọ lórí àmọ̀ràn èyí tó tán mọ́ àkòrí yẹn òun nìyẹn fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ ẹ̀yin tí ẹ ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ wo iṣẹ́ wa lónírúurú ẹ̀ lè lọ lórí wẹ́bsáìtì wa www.orisun.com tv ẹni tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe polówó ọjà mi ì mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ wà nílé tẹ́ fẹ́ polówó ọjà tó dẹ̀ máa rí ń ta tẹ́ ẹ̀ gbé wá kápá yín gbé sórí afẹ́fẹ́ ẹ lè kàn sí wa lórí nọ́mbà tó ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ dẹ̀ lè tẹ̀lé wa lórí àwọn social media and wa lórí facebook at orisun tv lórí twitter at orisun tv lórí instagram at orisun tv tẹ́ bá pè wá àwa náà la máa gbé tẹ́ bá pè wá àwa náà la máa jẹ yín ẹ tó bá dẹ̀ yẹ pé èmi ọmọ yín náà lè fẹ́ tẹ̀lé lórí facebook ògúnkọ̀yà ayọ̀dèjì samuel lórí Instagram ayodeji official ẹ bó ṣe rí nìyẹn lẹ́yìn ìgbà tá a ti wá kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ tí gbogbo ẹ̀ ti parí ẹ mo dẹ̀ kí gbogbo ẹ̀yin náà tẹ kí mi ayẹyẹ ọjọ́ bí mi tí ọ̀sẹ̀ tó kọjá mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín ẹ ṣe gan ni o gbogbo àdúrà tẹ gbà fún mi gbogbo ẹ̀ ó dọ́dọ̀ mi ẹ mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín ẹ báyìí wá kásẹ̀ ètò ńlẹ̀ báyìí ó ń wo la lọ gbọ́ ìjẹ́kọ̀ nǹkan ń bẹ ta ló ṣe nǹkan ń bẹ lé kéèṣì àti méyọ̀kùn àwọn ọlọ́pọ̀ ilé pọ̀ tó pè ní nǹkan ń bẹ ẹ̀hún tó wá ń tán sọ nǹkan tó ń bẹ gangan gangan gan ẹ jẹ́ ká lọ wò ká wá fi ire àti ayọ̀ ká wá fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láyọ̀ àti àlàáfíà nínú ìgbéga nínú ìbùkún láṣẹ elédùwà ó dàbọ̀.